Ah, kí ló ń ṣẹlẹ̀ sí ibrahim yakini ìtẹ̀lẹ̀ tí gbogbo wa mọ̀ sí ìtẹ̀lẹ̀ the icon kí ló ń ṣẹlẹ̀ sí ọmọkùnrin yìí o kí ló ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé arákùnrin yìí ọ̀rọ̀ yìí kò fẹ́ yé wa mọ́ o ọ̀rọ̀ yìí ò ti ń tojú sú wa báyìí a kò mọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ sí ibrahim yakini ìtẹ̀lẹ̀ kí ọlọ́run kó kàn máa ṣàánú gbogbo wa ni kò sí ẹni tí àìsàn ò lè gbé dé kò sí nǹkan kan tí ò lè ṣẹlẹ̀ sí ẹnì kankan ká kàn máa gbàdúrà wípé kí àìsàn kí ikú kó má ṣe yàlé ẹnì kankan wa o ìdí tí a fi máa gbàdúrà yìí nìyí torí wípé ó sí nǹkan kan tí ó ń ṣẹlẹ̀ sí Ibrahim Yekini Ìtẹ̀lẹ̀ a kò tíì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí o ṣùgbọ́n tí ẹ bá wá nǹkan fìdílé tàbí tí ẹ bá fìdílé nǹkan a ó máa tú gbogbo rẹ̀ fún yín níbí torí ìròyìn ibrahim yekini ìtẹ̀lẹ̀ òun là mú wá fún yín lénìí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀ ń wo fídíò wa nìyí ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́ ètò ẹ fi ń gbọ́ wa kò ní dì í láṣẹ Èdùmàrè ọpẹ́ ọmọ àjíbóyè lórúkọ tèmi ẹ kú déédé wo yìí níbikíbi tẹ́ bá ti ń wò wá nílé lóko lẹ́yìn odi lónìí ìròyìn jẹ́ kó tẹ̀ wá lọ́wọ́ wípé ó sí picture kan tí ó ń lọ sókè tó tún ń lọ sísàlẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì o níbi tí ibrahim yakini tẹ́lẹ̀ tí ó ti wà lórí síkbẹ́ẹ̀dì o tí wọ́n ń fa omi sí arákùnrin òṣèré yìí lára a kò tí ì mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí arákùnrin yìí ṣùgbọ́n o a fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù yorùbá kí ẹ máa fi àdúrà ran ibrahim yakini ìtẹ̀lẹ̀ lọ́wọ́ torí a kò fẹ́ jẹ́ kí nǹkan kan ó ṣe arákùnrin yìí torí púpọ̀ lára wa la nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan torí ó máa ń múnú wa dùn ó sì máa ń mú ara wa yá. Lónìí, ẹ àdúrà kan sí ìsàlẹ̀ fídíò yìí ká lè máa fi gbàdúrà fún Ibrahim Yekini Tẹ́lẹ̀. A kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ subscribe button. Ire ló gbogbo wa máa rí o tún mi ọjọ́ rè ó dìgbà.